أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àti ìgbẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo wa náà tá à ń gbìyànjú tá à ń tẹ̀lé ìlànà wọn di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́ ọlọ́run ọba alágbára àlékún àgbọ́yé ẹ̀sìn kọ́lọ́run kó máa ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tó ní fíkú class níbi tá ti máa ń ṣàlàyé àwọn masáìlù a máa ń yanjú àwọn àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ fíkìú gbígbàgbọ́ yé ẹ̀sìn mímọ àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ àwọn ìjọsìn àlàyé tá à ń ṣe lọ náà ni ọ̀rọ̀ ìrun eléyìí ni ó jẹ́ asolat part forty three ahkamu sola àwọn ìdájọ́ tó rọ̀ mọ́rùn apá kẹtàlélógójì òun lélẹ́yìí tí yóò dẹ̀ jẹ́ sunanu sola yóò jẹ́ part two. fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ ọ̀rọ̀ ọ̀run là ń ṣàlàyé látijọ́ yìí ibi tá a wá dé òun ni àwọn súnà náà run a dẹ̀ sọ kọjá lẹ́yìn tẹ́ ẹ bá ń bá wa bọ̀ pé a ní àsúnánù alkọ̀ọ́líyà wàsúnánù alìfẹ̀ẹ́lìyà àwọn súnánù run tọ́já sí pé ọ̀rọ̀ ni a sọ lẹ́nu bíi ká sọ ní adkar hmm, láwọn ìrántí ọlọ́run tá a máa ń ṣe nínú ọ̀run àbí ní àdúà àwọn àsúnánú lọ́kọ̀ òlíyà yẹn la wá ń kà á bọ̀ ibi tá a dé dúró ni asọ̀látò alánàbí yí báàdà tàṣáhùdìl awwal wal akhir ṣíṣe àsàlátù fún ànábì Muhammad kíkẹ́ àtìgẹ́ ọlọ́run máa bá a níbi táyà alákọ̀ọ́kọ́ àti táyà kan nínú ọ̀run ibi tá a láti gbé ní part forty three tí ó máa jẹ́ sunnah part of solat part two òun ni tó ní í ṣe pẹ̀lú àdúà bada tashahudil awwal wasani ṣíṣe àdúà níbi táyà alákọ̀ọ́kọ́ tá a máa ń ṣe nínú ọ̀run àtìlẹ́yìn ìgbà tá a bá ka táyà tán àtàhíyàtú lillah wàsọ̀làwàtú tọ̀jìbàt assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله a ti ka wa ni páàtì tó a kó yé pé àwọn síyágù míì náà tó wa a ní àwọn síyágù a ní àwọn expressions míì àbáwọn statements aláwọn gbólóhùn míì tá a tún lè fi wí àtà ayátọ́ wà náà àdìf gẹ́gẹ́ bí ètí àwa máa ń ṣe lọ́dọ̀ wa ń bì ti àáfà wa Umar ibn al-Khattab àbí ti Abdullahi ibn Umar tí mo mọ̀lìkì náà kọ́ sínú al-Muwatta wọn àtàwọn mìíràn àwọn àfọwọ́ni hadith èyí ló ní àtà ìyàtò lìlà àzákè ìyàtò lìlà àtọ́jìbàtò sọ̀làwàtò lìlà dé parí àwọn ìyàtọ̀ díẹ̀ díẹ̀ ló ń bẹ so gbogbo ìtọ́básàtì lálàáfíà nínú àwọn síyágù tashahud nínú àwọn gbólóhùn tí wọ́n gbà wá fún wa pànàbí wa sallallahu alayhi wa alihi wa sallam pé wọ́n fi máa ń ṣe àtàáyá káfí ṣàtàáyá kí ló wá kàn wá lẹ́yìn eléyìí ni pé tá a bá ti ṣe àtàáyá tán wọ́n fẹ́ ká tó ń ṣe àdúà níbi táyà alákọ̀ọ́kọ́ àbí níbi ẹlẹ́ẹ̀kejì a rí pé níbi táyà alákọ̀ọ́kọ́ àti láàṣẹ àṣàlà àtúfà nàbí sallallahu alayhi wa sallam a dẹ̀ ṣe níbi ẹlẹ́ẹ̀kejì náà àti lẹ́yìn bàtà bá ṣe àtàyà tán tá a tún ṣe àṣàlàátù tán fànàbí sallallahu alaihi wasallam àti yanjú eléyìí sọ̀làátù Ibrahimiyya òun ló wà ní àdìsí o mọ́ka sọ̀làátù lè fàtìhì nínú òrun o kò sí ẹ̀rí tó ní kàkà nínú òrun ọlọ́run fún alágbòye ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ìgbà bá ti parí àtàyà tá a tún ka sọ̀làátù Ibrahimiyya àṣẹ àtúnlẹ̀ tọrọ àdúà níbi táyà alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì jẹ́mọ́ ẹ̀rí pélé ọ̀nàlífàì àwọn ọ̀rọ̀ kan tí a máa ń kànú àwọn tíra míì ní mọ́bíábù alimami malik rahimahullah tí wọ́n sọ pé táyà alákọ̀ọ́kọ́ tàṣáùdù nìkan ni pé torí wípé àtàṣáùdù yẹn mabunijun alatakfif pé wọ́n fẹ́ kó fúyẹ́ gan so a rí pé nú àwọn àlàyé tó rinlẹ̀ jẹ́mọ́ táyà ìlẹ́yìn ìgbà tá a bá ka àtàyà tán a tún lè ka sọ̀látù ìbùrọ̀ìmíyà lẹ́yìn sọ̀látù ìbùrọ̀ìmíyà a tún lè ṣàdúà níwọ̀nba sòtáyà alákọ̀ọ́kọ́ ìjókòó tàṣáúdù alákọ̀ọ́kọ́ òun lè mọ́ gùn tẹ́lẹ̀ kejì ṣùgbọ́n kò sí ní tó burú káka àtàyà kátó ka sọ̀látù ìbùrọ̀ìmíyà tá a fi máa ṣe àṣàlátù fanabi sallallahu alayhi wa sallam kátó wá hadith ó wà nípa wípé ànábì wa sallallahu alayhi wa alihi wa sálàm ó ń sọ fún wa nípa wípé ẹ̀yin èèyàn o idha qa'adtum fi kulli rak'atayn faqulu ànábì ní tẹ́ ẹ bá ti jókòó bí rákà méjì méjì ìrun tẹ́ ẹ ti máa ń jókòó tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ ti jókòó ń bẹ̀ bó máa ṣàtàyà ànábì ní faqulu ọyẹ ẹ máa wá sọ wípé. atahiyatu lillah wasalawatu watojibat asalaamu alayka ayu annabiyu wa rahmatulahi wa barakatuhu asalaamu alayna wa ala ibadillahi salihin ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan abidu wa rasulu nínú àdìsí mo ti kà jáde lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti ṣe àtàyà tẹ́ ẹ ti ṣe àtàṣáúdù yìí tán líyàtà kọjàr ahadukom mina dùá anabi lẹ́ni kọ̀ọ̀kan yín ẹ tún wá ṣẹ̀ṣà èyí tọ́já sí pé nínú àdúà àjàbà èyí tó bá já sí wípé ó ṣe yín léèmọ̀ yín ó pé èyí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí púpọ̀ sẹ́yìn bí kálukú máa ń láwọn àdúà tí máa ń nífẹ̀ẹ́ sí ẹlòmíì ò lè jẹ́ pàdúà tó ń sọ nípa àmọ́ ló nífẹ̀ẹ́ sí jù lásìkò tó wà kàtọ́ lébẹ̀lẹ̀ ẹ̀lú ìwọ́ tó ọjà kẹ́kọ̀ọ́ mọ̀ mẹ́jọ jẹ́ sípà àdúà owó àdúà owó lọ́mọ ṣé ò tí ì nídìí owó lásìkò yìí púpọ̀ onídìí owó tèè máa ra tíà agreed onídìí owó tèè máa sàwọn nǹkan míì tèè máa sanwó léèké tó o bá rówó tí ọba sí mọ̀ nǹkan àsìkò wàá sí tó burú kọ́ wa jẹ́ kọ́rọ̀ àdúrà rẹ ọmọ pọ̀ lórí ìmọ̀ àti kọ́ wa máa tọrọ pé kọ́ lọ́wọ́ máa bọ̀ láṣìírí kọ́mọ̀ jẹ́ pé wàhálà ayé ni òní jẹ́ òfojú sí màmá tí màmá ti wá dé arísìkì ọ̀tẹ̀lé ṣùgbọ́n tó oníbùkátà sí fún mọ̀ kọ́ lọ́wọ́ máa ṣe fún ọ ẹni tó bá jó níṣòwò ní ìṣe ó lè jẹ́ pé tó wọ́n máa tọrọ jù ní arísìkì ẹ ń bá já sí wípé nature tiẹ̀ ní tó ní ìdí ni pé kọ́ lọ́wọ́ fún lọ́mọ alálùbáríkà ó lè jẹ́ ní tí ọ̀pọ̀ náà àdúrà rẹ̀ nù. ṣùgbọ́n àwọn àdúrà kan bẹ tó jẹ́ general gbogbo àdúrà tó bá ti ṣe pẹ̀lú pé ká tọrọ orí ayé ká tọrọ orí ọ̀run bíi fi hasana ẹ rí i pé àyà àti kùránì rọ́bà náà ni ṣùgbọ́n torí pàànàbí asalam ó jẹ́ kó yá wọn máa ka kùránì rúkú àbí nínú àdúrà tó máa ń ara ẹ̀ àdúrà pé ọlọ́run fún èyí ti kó ní àyà kùránì báyẹn aláwọ ànábìyà sábà ní ìwọ ọlọ́run fún mi lóore ayé aláwọ máa ti nà fi dún ní hasana wá fìlà àkẹrọ ti hasana wá kìnnà àdàbà náà irú àwọn àdúrà yìí àdúrà tí ọ̀yẹ́kẹ́ yẹn máa ṣe ni ó ti kó gbogbo orí ayé àtọ̀run sínú ó kó mà sínú ó kárí síkì sínú ó kó sọ ọlọ́run sínú ó kó kéèyàn máa lọ kọ́ máa bọ̀ nírọ̀rùn ó ká láàfíà sínú. àwọn àdúrà míì tó wà táàtọ̀ kà láìpẹ́ yìí anabi ẹni kéèyàn ó wá wo àwọn àdúrà téèyàn bá nífẹ̀ẹ́ sí jù fàlìyẹ́dẹ̀ rọ́bàhù azawajal kéèyàn máa wá fi àdúrà yẹn pé ọlọ́run jẹ́mọ̀ tá a bá wo àdìsí ní ìsìn àádìpọ̀ sọ fún wa pé àṣà tún lè ṣe àdúrà lẹ́yìn kíni o àtàṣáhùd àfáà ni wàá mọ̀ báàdà sáni ṣùgbọ́n gbà tá a sọ pé èèyàn tó lè ṣe àdúrà níbi tá a ya ẹlẹ́ẹ̀kejì alẹ́ yẹn lè ṣe àdúrà fẹ́ níbi tá a yá kíni o ẹlẹ́ẹ̀kejì kíni ń tá a gbà lérò pẹ̀lú pé yẹn lè ṣàdúrà fẹ́ níbi tá a yá ẹlẹ́ẹ̀kejì kílẹ̀ rí wa wọ́n ní falikọ́ọ̀lìhì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n ní kèsì páwa náà sọ̀rọ̀ fẹ́ náà torí àdíìsì míì tó tó wá látọ̀dọ̀ ànábì wa ni sallallahu alaihi wa sallam ànábì ní ìzà afárọ̀gọ̀ ahadukum mina tashahudil akhir tẹ́nì kọ̀ọ̀kan yín tẹ́ ẹ bá ti parí táyà tó kàn nínú òrun èyí náà ni àtàṣáwùdù sáni náà ni àtàṣáwùdù làákìr só ti yé bá wọn tẹ́ ẹ bá ti parí níbi táyà tó kàn fọ́líyàtà awàbìláyì min arúbà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ní kírú ẹni yẹn kọ́ ya afọlọ́hún wá sọ kúrò níbi nǹkan mẹ́rin kó fi ọlọ́hún wá sọ kúrò níbi kíni o nǹkan mẹ́rin ẹ rí pé lẹ́yìn náà àdúà ni ìyẹn ló fa àdúà Allahumma inni a'udhu bika min adhabi jahannama wa min adhabi al-qabri wa min fitinati al-mahya wal-mamat wa min sharri fitinati al-masihi níbòmí wa min fitinati al-masihi àáfà tá a bá ti lè sọ àdúà yẹn ah àti fọlọ́run wá sọ kó nbẹ nǹkan mẹ́rin ìwọ ọlọ́run la gbogbo wa náà níbi ìyà náà jàǹnàmọ̀ àti ìyà sàárè là níbi àdánwò ìṣẹ̀mí àdánwò ìṣẹ̀mí àtàdánwò lẹ́yìn ikú fìtínà fìtínà ìgbà tá a bá ń bẹ láyé fìtínà ìṣẹ̀mí fìtínà tó yẹ pé tó bá dé kò sí ní tí ò lè sọ ọyàn dà ó lè sọ ọ̀dọ́ di arúgbó ó lè jẹ́ èèyàn ẹ̀sìn ó lè sọ ọyàn di kèfèrí ọlọ́run làwa ń bi fìtínà sẹ̀mí àti fìtínà tá a bá tó kú tán èyí ò ti kó gbogbo àwọn tó tún tẹ̀lé kú wà mí sharri fìtínà tí lè masihi dajjal àbí wà mí sharri lè masihi dajjal àbí wà mí fìtínà tí lè masihi dajjal ìwọ ọlọ́run làwa ń aburú àdánwò antichrist ọkùnrin olójú kan ọkùnrin tí wọ́n kọ káfara pé kèfèrí ni tí wọ́n kọ síwájú orí ọkùnrin tí ó wà lópin ayé tí ó pera rẹ̀ ní tí ó jẹ́ tí ó lóhun lọ́lọ́run àádẹ́rẹ́ àwọn àgùntàn Ísírẹ́lì kan àwọn òmùgọ̀ kan tí wọ́n tẹ̀lé ọlọ́run abiyọ mọ́jọ́kùnrin ọba wa láyé o ṣàánú wa ọlọ́run o torí pé ara àwọn àmì òpin ayé ńlá ni ara àwọn àṣọrọ́tù sáàtì àlèkúbíra ara àwọn great science major science of last hour ni ọlọ́run kọ́ làwà kọ́mọ̀jọ́kùnrin olórí ibú ọba wa láyé o olórí ibú ni o àìmọye èèyàn ni wọ́n sọnù lára ẹ̀ kódà ànábì àṣàlà ń jẹ́ kó jẹ́ pé inú àdánwò ńlá ni kọ́lọ̀ńkọ́là wá níbi aburú yìí àṣetáwà bá ti ń ṣe àdúrà yìí ọlọ́run ọ̀là wá níbi aburú mọ̀síwù dájà kódà tó bá bá wa láyé ọlọ́run ọ̀là wá àdúrà náà ni nínú rìwáyà míì wàmínà lè má asam wà lè má grom àáfà gbogbo ohun tó lè máa fa kéèyàn máa ṣẹlọ́hún àti tó lè fa kí gbèsè ọ̀wá tẹ́ kéèyàn ọ̀tẹ́rì sínú gbèsè gbogbo orú àwọn nǹkan bú báyìí àwọn àìsàn bú àwọn àwọn tó lè ṣẹlẹ̀ téèyàn àmọ́ jẹ gbèsè téèyàn àdọ́tọ̀ ọlọ́nkọ́lọ́ ńlá wà ń bẹ́ẹ̀. afa pẹ̀láàdì ìfì yìí náà tọ́jú àdìsí mọ́mú Bukhari àti Muslim ìyẹn náà jẹ́ kó yé wa pé àṣé lẹ́yìn kíka àtàyà one ṣíṣe sọ̀látù Ibrahimiyya two three rẹ̀ a tún lè tọrọ àwọn àdúà a tún wá rí àwọn àdúà míì náà tó wáyé nínú súnà tá a lè ṣe bẹ́yìnà tashahud wa teslim àti láàrin paṣẹ àtàyà tán báyìí kó tó di paṣà lámọ̀ a tún rí àwọn àdúà tó wá láti inú súnà látọ̀dọ̀ ànábì wa sallallahu alaihi wa sallam nínú irú àwọn àdúrà yẹn òun lèyí tí wọn mú Bukhari àti Muslim náà ni wọ́n gbà wá tànàbí kọ́ wa pé a máa ṣàdúà lẹ́yìn táyà pé Allahumma inni zolamtu nafsi zulman kathiran alimami Nawawi rahimahullah wọ́n ní pé ìrìwáyà mi gbé kẹ̀bí rán wá nínú alazikaru nawawiya baba Nawawi wá ní òsín tó burú kádà méjèèjì pọ̀ a lè sọ pé Allahumma inni zulman kathiran kabiran ẹ take note Allahumma inni zolamtu nafsi zulman kathiran kabiran wàlá yagfiru zunuba illa anta fagofirili magofirota mini indik warhamni innaka antal gafurur rahim àṣewọ̀ ọlọ́run àmọ̀mọ̀ ṣàbòsíṣẹ́ mi ara mi o lábòsí tó pọ̀ tó tóbi kọ̀dẹ̀sẹ́ tó lè forí jì mí jẹ́mọ́ àṣebá tó ṣe ń kírun ńlọ́fà tó jẹ́ pé iná làhásánátì yudhibuna sẹ̀yíàt àwọn aṣẹ́ eré ọmọ ha ise danu ni. kọ̀dẹ̀sẹ́ni tó jiyàn rẹ̀ pé nú ọ̀gá asẹ́ẹ̀rẹ́ tí mùsùlùmí máa ń ṣe lójoojúmọ́ tá a fi máa ń wáyọ̀ nú ọlọ́run òun ni ìrun ọ̀gá olóore ni téèyàn bá ti lè ní tí ń bẹnu téèyàn gbà Muhammad alayhi wa sallam òjìṣẹ́ ọlọ́run ni ọlọ́run ni sọ ọlọ́run dẹ́ pé torí ẹ̀ la ṣe dáyé torí ẹ̀ la ṣe dóorùn rárá o àsọjù ni ọlọ́run dá ayé torí wa mọ́sán salam tó ti yé ọlọ́run dá wa kálí wá ti lè gba gbogbo àwọn eléyìí tá a tún kírun àṣà ti ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ èèyàn kẹ̀dọ̀dọ̀ ọlọ́run látara àrùn wọn ò ti àìmọye ẹ̀ṣẹ̀ dànù àwa ọlọrun alábòsí ni àbòsí àwa náà bí nàìjíríà àbòsí foríjì insecurity lọ́tọ̀ kọ̀ sẹ́ńtẹ́mi ẹ̀ bómọ náà lùi wọ́n pààyàn lónìí wọ́n kidnap yẹn lọ́tún la ilé jóná jọ kan wàhálà endsars kò sí nǹkan corruption lọ́tún wọ́n kówó jẹ́ ń bì kan wọ́n rọ̀ṣẹ̀ nìkan lọ sí tu okú accident iwájú ilé kan jóná ń bì kan àgbé epo dànù àwọn kan ní ọ́fíìsì àwọn kan ní niger delta àwọn kan ní fúlàní darandaran àwọn kan ní àríwá afa àbòsí wa pọ̀ náà lù yìí àbòsí wa pọ̀ kọ́ lọ́wọ́ foríjì gbogbo wa gbogbo ara lábòsí alábòsí nu wa báyà náà wọ àwọn tí èsì alábòsí yà two three five percent àṣẹ gbogbo náà bá sọ pé a wee kírun à iná a níbi náà ti ń sábòsí ìwọ tó ń sábòsí sí ìyàwó rẹ̀ ń kọ́ ọlágbára fún níye kan ò fún òun fìyà jẹ obì ètí ò tí mọ̀bọ̀ yọ ọ̀fẹ́ àbó òní ìfẹ́ lọ náwó fún ta ńgbọ́ lọ́wọ́ dẹ̀ fi owó rẹ̀ tún ìyàwó ètò bímọ fún ọ ọ rẹ̀ náà alábòsí ni ọ àwọn òbí rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ bóyá lábòsí ni ọ́ nínú ilé tó ń gbé bóyá lábòsí ni ọ́ ta ní àsọpọ̀ òun free níbi àbòsí ní ìsìn àbíkọ́ lọ́wọ́ sálà wá níbi àbòsí ẹ wá wo àdúrà tá à ń ṣe nínú ọ̀run à ń ṣe ìtìrọ́ọ̀fù dùnú à ń fi àfihàn pé ìwọ ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni wá àwa ní ìwọ ọlọ́run èmi o akálukú sọ tiẹ̀ ni èmi ò ní bọ́ sọ tiẹ̀ torí wọlé rò pé èè sábòsí ṣùgbọ́n èmi mọ̀pá lábòsí lè mi bó tí sábòsí kọ́ lọ́run forí jẹ́ mi ìwọ náà sọ tiẹ̀ alábòsí ni ìwọ níbi o ti ń sàbòsí ó yẹ wọ náà ọ wà ní Allahumma ìwọ ọlọ́run ìní zọlámtu nafsi èmi ọlọ́run mo sàbòsí sẹ́mi ara mi zulman kathiran kabiran ní àbòsí tó jẹ́ pé ó pọ̀ àbòsí yẹn tó tóbi wàlá yakfiru zunuba illa anta kọ̀dẹ̀ sí ẹni tó lè ṣàforíjì fún yàn àfiwọ́ ọlọ́run ọba fàgòfìrílì tó bá rí ìwọ ọlọ́run ọba foríjì mi magifero ta mini indika láforíjì tọ́já sí pé ọ̀dọ̀ ọwọ́ ọlọ́run nìkan òun náà ni yóò ti wá wàràhámú ní kò tún wá kẹ́mi ìnáka antal rahim dájúdájú ìwọ ọlọrun ọba aláforíjì ni ọ́ ọba oníkẹ́ òun sì ni wọ ọlọrun kọ́lọ́run ọba àlékè ọlá kó foríjì wà kọ́kẹ́ ara àdúrà tó wà nù súnà nìyẹn tí màmú wa Bukhari àti Muslim àtàwọn míín gbà wá pé ànábì àsálàm ọkọ wa ká máa ṣe láàrin paapari táyà àti kátó sálámà tó túmọ̀ sí pé àṣẹ táyà tán àṣẹ sọ̀látù ìbùrọ̀ìmíyà nínú àwọn àdúrà tá a tún lè ṣe òun ni àdúrà yìí ara rẹ̀ náà tó ní àdúrà míì èyí tí wọ́n tún gbà wá fún wa ìmáàmù Muslim gbà wá ìmáàmù abúdáwúdà wa tírímìzì wà nàṣáì àtàwọn mìíràn àwọn àfa aládìí fi wọ́n gbà wá a máa sọ pé Allahumma gfirili Ma kọ̀ dámútù wà máa àkọ́rìtù wà máa àsọ̀rọ̀rìtù wà máa àlántù wà máa àsọ̀rọ̀fùtù wà máa àǹtà àlámù bíi mìíní àǹtà lèmọ́ kọ́ dímù wà àǹtà lèmọ́ àkírù láìlà àìlà àǹtà. ṣé ráwọn àdúrà tánàbí kọ́ wa yìí ìyẹn ni máa fà kéèyàn ó fi máa mọ̀ pé ẹlẹ́sẹ̀ ni mi wájú ọlọ́run á níwọ ọlọ́run aláwùmọ̀ ìwọ ọlọ́run igi fírìlì foríjì mi máa kọ̀ dámútù àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti ṣe ṣáájú àwọn ẹ̀ṣẹ̀ tí mo ti ṣáájú ìwọ ọlọ́run foríjì mi wà má àkọ́rìtù àwọn ẹ̀ṣẹ̀ tọ́já sí wípé tó mo tó ti sẹ́yìn tí n tí ì ṣe tẹ́lẹ̀ pé tó látara pé mo jẹ́ ẹrú ẹlẹ́ṣẹ̀ ọlọ́run tó forí ẹ̀jẹ̀ mi wà má àsọ̀rọ̀rìtù àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣe ń kọ̀rọ̀ wà lẹ́ẹ̀tẹ́ nìkan kan ọmọ tí mo ṣàbòsí ẹ àwọn nǹkan oní nǹkan àwọn ẹ̀ṣẹ̀ míì tèmi náà sí mọ̀ pé kọ̀rọ̀ ni mo ti ṣe ọlọ́run forí ẹ̀jẹ̀ mi wà máa aláǹtò ètí mo ti táwọn èèyàn rí mi pé ah, ṣerú ṣáàṣù láyẹ kó ṣe báyìí ṣerú bùrọ̀dà alágbájá ló yẹ kó ṣe báyìí ṣerú sísá alágbájá ló yẹ kó ṣe báyìí ṣerú wúmù báyìí ló yẹ kó ṣe báyìí ṣerú àbù báyìí ló yẹ ṣe báyìí àwọn ẹ̀ṣẹ̀ míì bẹ téèyàn máa ṣe gbangba tí wọ́n rí pé gbangba lèèyàn ti dẹ́ṣẹ̀ ọlọ́run tó forí ẹ̀jẹ̀ mi wà máa sọ̀rọ̀ mo kọjá ẹnu àlà báńdìrì tèmi gan àáfà ọlọ́run foríjì mi kì í lè yẹn wà má à ń ta álámù mi ni àwọn ẹsẹ̀ mi ń bẹ gan tó yẹ pé ọlọ́run ló tó mọ̀ tèmi pẹ́sẹ̀ ni tó sì sí pẹ́sẹ̀ ni ọlọ́run forí ẹ̀jẹ̀ mi torí pé wọ ọlọ́run ọba ọba àlékè ọlá ìwọ náà àṣáájú ìwọ lọ́ba ìwọ wọ́n ní ká máa ṣe lẹ́yìn tashahud láàrin apari táyà àti pàfẹ́ sálámà tẹ́ ẹ bá dẹ̀ àwọn àdúrà yìí ń wà ń bẹ̀ ìyọ́nú ọlọ́run la fi ń wá o torí pé ẹni ọlọ́run bá ti lè forí jìn ọlọ́run ọkẹ ni ọlọ́run forí ẹ̀ṣẹ̀ jìn wá kọ́ ọkẹ wa. àáfàá ní ara súnánù sọlá alkọ̀ọ́líyà ara àwọn súnánù ọ̀run tó tún jẹ́ pé ẹnu la fi máa ń sọ òun ni àtẹ̀sílímọ́tò fáníyà sísálámà ẹlẹ́ẹ̀kejì nínú oorun jama àáfàá ní pé lódodo fàkọ̀dìkánà nàbí yìí sallallahu alaihi wasallam yusalimu taslimatain ìta àmọ̀ pẹ̀lú ànàbí ìwà kíkẹ́ àtijọ́ ọlọ́nkọ́ ọmọ ìbáni pé sálámà méjìlá nàbí ọ̀sálámà sálámà àáfàá wa amiru ọmọ saad ọgbà alátọ̀dọ̀ bàbá rẹ̀ ó ní kúntù àrọ̀ rasulullah sallam yusalimu à ń yẹmí ní í wà á ń sáàrì yìí àrọ̀ bàyà ọbọ̀ khaddihi ó lóun máa ń rà ànábì báyìí kíkẹ́ àtìgé ọlọ́run kó máa bá ànábì ó sàlámà sọ́tún yóò sì sàlámà tí òsì yóò sàlámà sí right and left tóun ó fi máa wo fífi fún páríkì ànábì báyìí definitely gbàtà ànábì tó ti dàgbà nìyẹn àdìsí ìmáàmù mùsùlùmù ló gbà wá kí ni túmọ̀ tá a fà ń sọ ń bì jàmọ́ ẹ̀jẹ̀ àgbọ̀yé téèyàn bá sálámà ẹ̀yọ kan téèyàn bá ní asalaamu alaykum sálámà ẹ̀yọ kan asalaamu ìwé èèyàn lálàáfíà lọ́dọ̀ ọlọ́run ọ̀ràn èèyàn lèèyàn ti ṣe asalaamu alaykum èèyàn ara sálámà ẹ̀yọ kan ìrun ti lálàáfíà ìrun yẹn dá lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nínú súnà ànábì ọ̀sà kan sọ̀tún yóò tún sákan sósì asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah jama sí sálámà pé méjì ń ká sálámà sọ̀tún ká sálámà sósì yẹn ara súnà ànábì ni àáfàá nítorí ìwà tẹ̀sílímọ́tòlì húlá rúkúnú àmọ́ sáàníyàtù fàyíyà súnà tó a ti ṣàlàyé ẹ̀ kọjá sísálámà alákọ̀ọ́kọ́ yẹn ara arkanu sọ́láàtì ara àwọn origun ọ̀run ni téèyàn ọba sálámà eléyìn èyàn ò ní nírun lọ́dọ̀ ọlọ́run ìrun èyàn ò ní lálàáfíà ṣùgbọ́n sálámà kejì yẹn ara súnà ànábì ni tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú tá a máa ṣe é ṣùgbọ́n ká lẹ́yìn ọba wá ṣe inú rẹ̀ ọba jẹ́ ní tá à ń sọ torí pàáfàá ní fàkọ̀dé sábàtà ànánábíyà sallallahu alaihi wasallam ìkùtà sọ̀rọ̀ àlálù ula a ti rí nínú ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ pàápàá ẹni tó gbà wá ẹni tó súnmọ́ ànábì jù náà ni ìyá wa Aisha radiyallahu anha tó ní kánà yusalimu fi sọ́lá ó lànà bí àmọ́ sálámà náà rún tẹ̀sílímà tàn wáhìdà tìlọ́kọ́ àwájìhìn ó lànàbí àmọ́ sálámà lẹ́ẹ̀kan tí ó sálámà sọ náà wájú ẹ̀ báyìí ó ní yẹ̀mí ìlú ìlà shakil ayman kọ́lílà kò ní jẹ́ pé wájú direct ànàbí ò ní máìlù yóò ara gbẹ́nu sí apá ọ̀tún rẹ̀ níwọ̀nba asalaamu alaykum ó tún àsìkò tí yẹn bá sálámà ẹ̀yọ kan ànàbí náà ṣe bẹ́ẹ̀ so àáfàá nígbà àti dípò nílẹ̀ pànàbí náà sálámà ẹ̀yọ kan rí àsìkò tí yẹn bá sálámà ẹ̀yọ kan ìròyìn lálàáfíà. ṣùgbọ́n tànàbí ma ṣe lọ́pọ̀lọpọ̀ torí sàbẹ́ ta kàdíìsì rẹ̀ kóńtù àrọ̀ àwọn àáfàá lèlè mọ̀dá wá mọ̀ nìyẹn ntànàbí máa ń ṣe é gbogbo ìgbà nìyẹn sòdìkọ́ sálámà lẹ́ẹ̀mejì yọ sálámà sọ́tún yọ sálámà sòsì tá a bá rẹ̀ tó sálámà sọ́tún nìkan sẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ lálàáfíà o níwájú ọlọ́run ní fún ti eléyìí àáfàá lára alkọ̀ọ́líyà fi sọ́lá òun ni azikiru wàdùá báàdà sọ́lá àwọn àdúà àtàwọn ìrántí ọlọ́run tá a máa ń ṣe nínú ìrun lẹ́yìn nígbà tá a bá kírun tán àdúà báàdà sọ́lá ni àwọn alazikar wàlàdìíyà báàdà sọ́lá ibẹ̀ láti wá gbé tó bá di part forty four pẹ̀lú yọ̀ǹda ọlọ́run òun náà ni last suna tọ́kàn nínú àwọn suna tẹ́lẹ́nu. No so tá a bá ti wá sọ̀rọ̀ nípa arú àwọn àdúrà tán ni a máa ṣe lẹ́yìn irun a wà bọ́ síbi asúnánú lè fẹ̀ iléyà àwọn ètò níṣe pẹ̀lú iṣẹ́ so ìtọ́kàn rẹ̀ ni àwọn àdúrà tán ni a ṣe lẹ́yìn irun so ibi àwọn àdúrà ńlá ti ṣàlàyé fúnra wa kí làwọn àdúrà tán fẹ́ ká máa ṣe lẹ́yìn irun torí pé ńlẹ̀ Yorùbá ti wá ń bì gbàgbà subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbaru Allahu akbaru àtàwọn láti kò sẹ́nu àwọn láti ní wàjámù rasulullahi láyàtà sáàsù wàjámù rasulullahi láyàtà sáàsù àwọn bàbá wa tí wọ́n lọ ọlọ́run san wọ́n rí pẹ̀lú àníyàn wọn tó dáa àwọn àsìkáàrù mẹ́ta fẹ́ àṣẹ lẹ́yìn kí làwọn àsìkáàrù yẹn àmọ́ yanjú ẹ̀ ní part forty four bi ibn rahman abẹ́lọ́n kó lọ́rọ̀ ẹ̀mí kálukú wa kójú wúlò fún aláyà àtijọ́ gbọdọ̀ alkiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu wa rahmatullahi wa barakatuh.